orin fún mi orin orin jẹ́ pàtàkì orin jẹ́ nǹkan pàtàkì fún mi orin jẹ́ nǹkan tí ó yẹ pé ó máa ń múnú mi dùn ní gbogbo ìgbà. ẹ kú dédé àsìkò yìí o orúkọ mi ni Kẹ́hìndé Hasan tí gbogbo ayé mọ̀ sí Kent Ẹ̀dúnjọ̀bí ọmọ Yorùbá ni mí àti Ogun State níjẹ̀bú òde ni mo ti wá olórin ni mí orin ni iṣẹ́ tí mo yàn láàyò mo wá láti di láti ìdílé onígbàgbọ́ ìdílé olórin ìdílé tó nífẹ̀ẹ́ sí orin èmi ni àbígbẹ̀yìn mo lọ sí ilé ìwé primary mo lọ sí ilé ìwé secondary mo tún wá lọ sí ilé ìwé gíga uh, ní University of Nigeria Nsukka mo study computer science statistics àmọ́ ibi orí dání sí ibẹ̀ là á gbé àyànmọ́ eh, àyànmọ́ ẹni kò lè tà sí so orin ni mo yàn láàyò orin dẹ̀ ni mo wá ń padà ṣe báyìí mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin ní ṣíṣe ní nígbà tí mo wà ní final year mo ti bẹ̀rẹ̀ orin ní kíkọ láti láti kékeré mi bóyá láti bóyá ìgbà tí mo wà ní bíi ọmọ ọdún mẹ́jọ àbọ̀ ọmọ ọdún méje inú inú kwaya ni mo ṣàgbọ́njú dàgbà ni mo gbọ́júmọ̀ pé mo dàgbà sí torí ìdílé tí mo ti wá eh, bó tilẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ràn orin wọ́n fẹ́ràn ìwé náà wọ́n fẹ́ràn pé kéèyàn lọ sí skul kó kàwé kó dẹ̀ ní iṣẹ́ gidi lọ́wọ́ wọn ò fẹ́ gbẹ́ pé ẹ àwọn fẹ́ fi iṣẹ́ orin ṣiṣẹ́ nítorí ìgbà yẹn àwọn máa ń ka àwọn olórin sí pé àwọn tí wọn ò serious àbí àwọn tí wọn ò tí wọn ò ní lárí báyìí àbáwọn ọmọ burúkú so àmọ́ lọ́kàn ara mi nínú nínú dénúdénú orin gangan ni mo fẹ́ ṣe orin lóhùn mi ṣe ṣùgbọ́n torí ìdílé mi tí mo ti wá mo mo ní ambition ni pé ah yálà kí n ṣiṣẹ́ ní bank àbí kí n ṣiṣẹ́ ní Eh, IT firm ṣùgbọ́n ìgbà tí mo dé final, eh, final year four hundred level ní school èmi àtàwọn ọ̀rẹ́ mi àkókòra wa jọ níbi pé àkàn ṣáà ń ṣe orin pé kakàn for fun fún ìgbádùn àkóra wa jọ a record orin nínú studio mo wá send orin yẹn sí cousin mi kan ní UK ìyẹn dẹ̀ máa ń bí aríran kan nìyẹn bí ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní ríran sí mi nìyẹn pé ah mò ń waste time mi inú ọlọ́run ò dùn sí nǹkan tí mò ń ṣe pé ẹ̀bùn tọ́lọ́run fún mi mi ò lò ó ní kọ̀rọ̀ ní kẹ́lẹ́kẹ́lẹ́ mo ṣáà lọ rìkọ́ọ̀dù orin méjì tó dángájá ìgbà tí mo rìkọ́ọ̀dù ẹ̀tọ́ mo tọ́jú ẹ̀ sórí fóònù mo ṣáà ń gbọ́ bóyá máa dọjọ́ kan mọ́ ìpè kan náà àwọn ẹ̀gbọ́n mi yẹn ẹ̀gbọ́n mi tí mo pè gan jẹ́ kan náà àwọn tó máa ń bá wípé wo ẹ mú ayé ìgbé ilé ayé yín be serious about your life about your education bá pè pé kó wá mo fẹ́ fi nǹkan kan fi hàn pé kó má bínú o n bá fún ní headphone ó bá gbọ́ orin yẹn bó ṣe gbọ́ báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí ní yìn mí nìyẹn pé òun wà proud of me inú òun dùn gan pẹ̀lú nǹkan tí mo gbọ́ pé in fact gbogbo ibikíbi tí n bá fẹ́ dé oyè kóye tóun bá ní òun máa support mi ó ṣàṣe ìlérí àti ibẹ̀ ṣá ni mo ti rò pé òkè ó dàbí pé ọ̀nà wà fún mi so bí mo bẹ̀rẹ̀ sinima tọ ìrìn àjò orin nìyẹn díẹ̀díẹ̀ àmọ́ bí mo ṣe ń tọ́ ní díẹ̀díẹ̀ náà torí ọmọkùnrin á jẹ ọmọkùnrin á wọṣọ á náwó lápò mò ń ṣiṣẹ́ náà mo ti kúrò ní skul gbà yẹn mo ń ṣiṣẹ́ nine to five iṣẹ́ níbi iṣẹ́ àmọ́ ìgbà tó tó àsìkò kan tọ́lọ́run ní ó yá mo fi iṣẹ́ nine to five sílẹ̀ dó kì í ṣe nǹkan tó easy o ìgbà yẹn gan ni mo pàdé ọ̀gbẹ́ni Kúnlé Afọláyan tí àwa tàwa close gan òun ló máa ń sọ fún mi gbà yẹn pé wo nǹkan tó ń ṣe yìí ó máa fi iṣẹ́ yìí sílẹ̀ tó bá fẹ́ níláárí tó bá fẹ́ ṣe nǹkan tí orí dá ẹ sí tó bá fẹ́ bọ orí ẹ̀ bọ̀rẹ̀ máa ń sọ ni wọ́n á ní tó bá fẹ́ bọ orí ẹ̀ lọ ṣe nǹkan tí orí ẹ̀ fẹ́ so mo bá jókòó mo pe ìyàwó mi pé wo n máa fẹ́ gbé ìgbésẹ̀ báyìí mi ò dẹ̀ lè dágbe kí ni o fẹ́ ká ṣe báyìí ìyàwó mi wò mí ó ní òun fi ara mọ pé kí n tẹ̀síwájú àlátìgbà yẹn mi ò kábàámọ̀ pé mo gbé ìgbésẹ̀ yẹn ògo ni fún orúkọ olúwa lókè ọ̀run tá bá sọ̀rọ̀ nípa orin Ebenezer tó ṣẹ̀ṣẹ̀ jáde yìí ohun ìyàlẹ́nu ńlá ni àti pé fún èmi ó máa ń jẹ́ kí n kí n mọ̀ ẹ́ pé nítòótọ́ ọlọ́run wà torí pé ìgbà tí máa kọrin Ebenezer yìí ìgbà yẹn la fẹ́ ṣe àjọ̀dún ní ìjọ wa orin àjọ̀dún tá fẹ́ kọ tọ́ ni pé kí n kí n compose mi ò rórin kọ so mo wá sọ pé ó dàbí pé bóyá orin tí a ti lò nínú ábọ̀mù wa sẹ́yìn sẹ́yìn la máa mú ta máa lò ìgbà kúkú jẹ́ pé àwọn èèyàn láìkó orin yẹn àmọ́ ọjọ́ kan mo kàn ń gbàdúrà ní bá sọ pé olúwa o dẹ̀jọ́ tí ẹ̀kọ́ fún mi ní orin kan ò bá jẹ́ orin four lines kí n kọ́ kọ́ àwọn pípù yìí ká lè fi ṣe àjọ̀dún bí tí mo ti ń gbàdúrà mo kàn dẹ̀ gbọ́ Ebenezeri wọ́n á pe Ebenezeri ah, Ebenezeri tó túmọ̀ sí wípé ní ìní olúwa ràn wá lọ́wọ́ de wọ́n ní ah, ok tí n bá ní kí n wò ó nínú ayé mi olúwa ti ṣe oore fún mi lọ́pọ̀lọpọ̀ mí ìlolúwa ràn mí lọ́wọ́ dé tòótọ́ mo ṣáà wá ń wo orí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì lọ́jọ́ kan mo kàn dẹ̀ rí tí ìkànnú àwọn ìnà àwọn tó tún jù mí lọ nínú iṣẹ́ orin yìí tó kọrin kan so tíìnù orin yẹn ó kàn dàbẹ́ ní pé ó finá sí nǹkan kan nínú ara mi ni mo kàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ́ nǹkan kan létí mi mú e sáré wọnú stúdíò mi nìyẹn n bá bẹ̀rẹ̀ sí ní nǹkan tí mò ń gbọ́ ẹ̀ má bẹ̀rẹ̀ sí ní play ẹ̀ lórí piano ó dẹ̀ di ọjọ́ àjọ̀dún akọrin adẹ̀lọlé of course a ṣe fídíò àmọ́ ìgbà táwa ń fẹ́ ṣe album a sọ pé kí orin Ebenezer ló máa wà nù album òun. ìgbà tó wáyá fún ìdí kan tàbí kejì a orin méjì wọn ó jọra wọn Ebenezer àti eléyìí wọn jọra wọn ẹ jẹ́ ká yọ Ebenezer kúrò ká yẹn sílẹ̀ torí gbogbo everybody ló like orin the other one yẹn a bá ní òkè ká fi sílẹ̀ o n bá ní à ah, fídíò ẹ ta ṣe ní àjọ̀dún ọdún tó kọjá máa wà lọ́wọ́ mi ẹ jẹ́ ká fi sórí YouTube káwọn èèyàn kọ̀ tí ẹ kọ̀ wo since ti yà kókó kókó ní sí ní abọ́ gbogbo wa bá ní lóòótọ́ ẹ jẹ́ ká fi sí bá ṣe fi sí nìyẹn o gbówó máa di bí abẹ́ ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin bí nǹkan tá a fi sí íńtánẹ́ẹ̀tì bó ṣe gba ogbò àgbáyé kan nìyẹn. meanwhile a dẹ̀ ti yọ orin Ebenezer kúrò ní album tá à ṣe bí àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní pè nìyẹn a ah! àti pé ọtún wá ti wá mọ̀ ipa fẹ́ ṣe album bọ́ ìbẹ̀rẹ̀ sí ní pè nípa ẹ fẹ́ ṣe album ah, Ebenezer o Ebenezer gangan làwọn fẹ́ gbọ́nà album bá pa àwọn ará mi pé ẹ wo orin tá a yọ kúrò yìí a máa fi padà sínú ẹ̀ o torí orin yìí gangan làwọn èèyàn fẹ́ gbọ́ táwọn tá a bá ṣe ábọ̀mù síta tí àwọn èèyàn bá gbọ́ orin yìí kò ní tà o àwọn èèyàn ní rà bí Ebenezer bó ṣe di nǹkan tó dì nìyẹn o nípa àwọn orin tí mo ti ṣe fún ọ̀gbẹ́ni Kúnlé Afọláyan well Mr Kúnlé Afọláyan jẹ́ èèyàn kan tó yẹ pé ó mú iṣẹ́ ìní kókó dùn and mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi àti wọn àjọṣiṣẹ́ papọ̀ torí mo kọ́ ẹ̀kọ́ lára wọn gan-an so tá a bá ti fẹ́ ṣiṣẹ́ báyẹn a máa kọ́ ka script ṣe tá a bá ti ka script tán èmi fẹ́ràn ẹ pé kí n wà ní set bí ò tiẹ̀ ju bóyá bíi ọ̀sẹ̀ kan àbí méjì àbí ọjọ́ mélòó kan kí n lò ń bẹ̀ ìdí ni pé sódà máa lè gba ìmísí inspiration àwọn nǹkan tí mo rí yálà ní surrounding àyíká tàbí lára àwọn tó ń ṣeré àwọn òṣèré yẹn so ọ̀nà yìí náà ni mo máa ń gbà látòrí citation títí dórí swallow títí dórí anikulako títí dórí a naija christmas tá ṣe nígbà yẹn náà so tá bá ti tí má ti wá lọ sí set tí má ti mú àwọn nǹkan kéékèèké tí mo ti observe màá padà sílé màá bẹ̀rẹ̀ sí ni màá kọ orin. ah ìdojúkọ nídìí iṣẹ́ orin ìdojúkọ pọ̀ àkọ́kọ́ ni owó eh, kò kò easy kò ń ṣe nǹkan kékeré kéèyàn kọ́kọ́ lọ sí studio kó kọrin jáde lẹ́yìn kó tún kọrin tán káwọn èèyàn ṣẹ̀ tún wá gbà á nígbà tí mo bẹ̀rẹ̀ ń gbà yẹn ara àwọn ìdojúkọ tí mo ní ni pé àwọn èèyàn máa discourage mi pé ah orin tó ń kọ yìí style tó ń kọ yìí àwọn èèyàn láìkẹ́ àwọn èèyàn kò ní àwọn èèyàn nígbà tiẹ̀ ó ṣe máa kọ àwọn apákó apákó apákó táwọn èèyàn ń kọ yẹn náà kó má kọ ìyẹn nǹkan táwọn èèyàn fọ́ gbọ́ ṣùgbọ́n èmi mo mo jẹ́ èèyàn kan tó yẹ pé mi ò kí ń mi ò kí ń tẹ̀lé rò nǹkan kí nǹkan tí n bá fẹ́ ṣe mo máa ń fẹ́ràn pé kí n dá yàtọ̀ káwọn èèyàn dẹ̀ mọ̀ mí fún nǹkan kan mo kọjú mọ́ kínní ẹ̀ kò easy torí at some point ó di ìgbà kan tó dàbẹ̀ pé àwọn èèyàn tiẹ̀ ní rí tọ̀dọ̀ mi ṣùgbọ́n mo i'm i'm grateful to God mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo mo dúró mi ò yẹsẹ̀ àwọn tó kọ̀ mí sílẹ̀ ńgbà yẹn tàbí àwọn tó tó fojú tẹ́ńbẹ́lú mi ńgbà yẹn wọ́n ti ń padà púpọ̀ ní wọ́n ti ń padà sọ fún mi pé ah nǹkan tí mò ń ṣe yẹn gangan ni òun o so àwọn tí mo máa tí mo máa fẹ́ràn láti bá ṣiṣẹ́ màá fẹ́ràn láti bá ọ̀gbẹ́ni Cobams ṣiṣẹ́ àṣà ehm, Yusu Ndio tó wà ní Senegal eh, àṣàkẹ́ mo fẹ́ràn orin bọ̀bọ́ yẹn mo like sound ẹ̀ gan. Um, púpọ̀ ni wọn wọ́n pọ̀ báyẹn wọ́n pọ̀ báyẹn a ti máa ma dárúkọ àwọn orin mẹ́ta tí mo nífẹ̀ẹ́ sí màá dárúkọ orin ìgbàǹbájú tí mo ṣe ní fún Aníkúlápó. bàtà ń ro lákòlákò ìlú ọ̀tẹ̀ mm, ojú ọ̀tẹ̀ já. màá dárúkọ Ebenezeri. màá dẹ̀ dárúkọ ọmọyẹlé orin tí mo ti ṣe sẹ́yìn nígbà kan ó ti pẹ́ díẹ̀. lẹ́lẹ́ tilẹ̀ òtútù ìfẹ́ mú mi ẹ bá mi wó lólùfẹ́ mi àwẹ́lẹ́wà. àmọ̀ràn mi fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ tó ń bọ̀ lẹ́yìn ni wípé kí wọ́n di ọlọ́run mú torí kò ṣẹ́rí iṣẹ́ orin yìí kò èèyàn ò lè ṣe nǹkan kan láìsí ọlọ́run so ìgbà tí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ nípa Ebenezeri bí Ebenezeri ṣe gba gbogbo àgbáyé kan kì í ṣe ènìyàn àwa gan èmi fúnra mi gan mi ò mọ bó ṣe bó ṣe rí àmọ́ gbogbo nǹkan tí mo mọ̀ ní pé tó dá mi lójú ni pé ọwọ́ Ọlọ́run wà ń bẹ̀ so ìyẹn túmọ̀ sí pé nǹkan kí nǹkan téèyàn bá máa ṣe kéèyàn kọ́kọ́ fi tọ́lọ́run síwájú náà then kéèyàn ṣe kí ni kéèyàn ṣiṣẹ́ kárakára kéèyàn ṣiṣẹ́ kárakára and kó dẹ̀ kéèyàn dẹ̀ strive láti maintain identity ẹ̀ identity ó ṣe kókó ó ṣe kókó gan. fún èmi Kent Ẹdúnjọbí ọ̀pọ̀ nǹkan ló pọ̀ tí mo fẹ́ gbé jáde in fact ó yẹ kí ó yẹ kí n release extended play mi èyí tá a máa ń pè ní EP ó yẹ kí n release ẹ̀ ní May ṣùgbọ́n bí Ebenezer yìí ṣe jáde mo ń láti kọ́kọ́ tẹsẹ̀ dúró díẹ̀ ìyẹn change gbogbo nomenclature ẹ mọ̀ wọ́n wá ní rírò ní tènìyàn ṣíṣe ní tọlọ́hun hmm so mo ti gbà pé ó dà pé ọ̀nà tọ́lọ́run fẹ́ gbà tún ṣiṣẹ́ rẹ̀ so èèyàn máa align pẹ̀lú ìfẹ́ ọlọ́run so mo kọ́kọ́ tẹsẹ̀ yẹn dúró ká kọ́kọ́ ṣe ẹbí nízẹ́rì ká rí ibi tí yẹn máa já sí lẹ́yìn yẹn àwa ṣe concert àwa release eh, extended play tí mo sọ yẹn. ẹbí nízẹ́rì wa rèé oníbi tẹ̀ràn wa lọ́wọ́ dé ká máa jó ká yọ̀ ká fògo fólú nítorí wà rẹ̀ ẹ máa tẹ̀lé mi ní gbogbo social media handles mi at kent underscore edunjobi ìyẹn lórí instagram lórí tiktok lórí twitter àti facebook then lórí youtube kent edunjobi ẹ ṣeun gan ni ẹ máa wo orísun tv.